أصحابه ومن والاه من كتاب شيخنا الدكتور صالح الفوزان الملخص الفقه باب في أحكام الخطبة قال عليه الصلاة والسلام إذا خطب أحدكم امرأة فقدر أن يرى منها بعض ما يدعوه إلى نكاحها فليفعل رواه أحمد وأبو داود وفي حديث آخر انظر إليها فإنه أحرى أن يؤدم بينكما adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ibi tí a ka tírà sheikh wa al-Fawzan al-mulakhasul fiqhi ibi tí a kà dé nínú báàbù nikah òun náà ni ahkamul khitba àwọn ìdájọ́ tí ó wà fún ọkùnrin tó fẹ́ bá obìnrin sọ̀rọ̀ láti fẹ́ nínú àgbọ́yẹ̀sìn wa òun náà ni pé ọkùnrin tí ó bá ti rẹ́dì láti mari kò gbọdọ̀ àpúròchì obìnrin ipe òun nífẹ̀ẹ́ òun sì fẹ́ máa fẹ́ ó dìgbà tí ó bá ṣe tán tó bá ti rẹ́dì tó ti ní agbára tó sì ti ní àlàáfíà tó sì ní owó tó lè fi tọ́jú obìnrin nígbà náà ni ṣẹ̀rí àgbà láàyè kó lọ lè bá obìnrin sọ̀rọ̀ obìnrin tí òun náà ti ṣetán láti mari nínú àgbọ́yé ẹ̀sìn wa òun náà ni pé gbogbo ẹni tí ó bá kọ ẹnu ìfẹ́ sí tó lóun nífẹ̀ẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ dá a lóhùn kò gbọ́dọ̀ dá a lóhùn nítorí pé kò ti ṣetán láti ṣe kíni láti mari tí èèyàn bá ti wá ṣetán láti mari èèyàn wà lọ bá obìnrin tóun náà ti ṣetán láti mari nígbà míì ẹlòmíì ò ti ṣetán lọ́kùnrin bọ̀dọ̀ náà mọ̀ pé ọmọ yóò ti ṣe kíni kò tí ì ṣetán yóò máa wá dá aláwọn àbí kọ́ máa yẹn kọ́ máa mú lọ́rẹ̀ kọ̀kọ̀ islam faramọ́ eléyìí tí ọ̀dọ́ tó fẹ́ mari àbí bàbá náà ni tóun náà tó fẹ́ mari sí nínú àgbọ́yé ẹ̀sìn wa òun náà ni kí á bára wọn sọ̀rọ̀ òun ni wọ́n ń pè ní al-khitba òjísàlá muhammad sallallahu alayhi wa sallam gbogbo bá a ṣe fẹ́ rin ìrìn àjò ayé wa gbogbo ìlànà bí sàlàyé fún wa sallallahu alayhi wa sallam anabi ni idha khataba ahadukum imra'ata tẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá fẹ́ bá obìnrin sọ̀rọ̀ tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ ìpè ẹ̀fẹ́ fẹ́ an yara minha ba'da ma yad'uhu ila nikahiha tí onítọ̀hún tó sì ní agbára láti rí àwọn in tí ó ń wù lára obìnrin yẹn tí ó fi lè fẹ́ fàlíyẹ́fàl anábì ní sallallahu alayhi wa sallam anábì ní kò ṣe é ìtumọ̀ ẹni pé kó wò ó kéèyàn wo obìnrin téèyàn fẹ́ fẹ́ nínú ṣẹ̀ríà kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ kò kí ṣe ẹ̀ṣẹ̀ obìnrin tí èèyàn fẹ́ fẹ́ tó sì ti bàlágà tó ti dàgbà téèyàn wá ń wo eléyẹn ní ẹ̀ṣẹ̀ Ànábì ní ntí yóò jẹ́ kí nìkáwó wọn kọ́lá làáfíà òun náà ni kó wò ó ìtumọ̀ ẹni pé èèyàn lèèyàn máa ń chúùsì ìyàwó wọn kì í chúùsì ìyàwó fún yàn tí wọ́n bá ṣe ẹ̀gbọ́n onímọ̀ràn pé arábìnrin yìí dáa bóyá dádì ẹ àbí mọ́mí ẹ àbá àfa rẹ tí o bá ti wọ̀ ọ́ ọ gbọ́dọ̀ ṣe kínní ọ fẹ́ òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam anabi ni onzur ilayha ẹnìkan ló lè bá anabi sallallahu alayhi wa sallam ó lóun rí obìnrin tí òun fẹ́ fẹ́ anabi ni unzur ilayha lọ lè wò dáadáa fa innahu ahra an yudama baynakuma kó wò ó yẹn tí wọ́n ní kéèyàn wò nǹkan ìtumọ̀ ẹni pé kéèyàn ó wò bóyá ó wùyàn àbí kò kò wùyàn nítorí téèyàn bá fẹ́ ní tí ó wù ú èèyàn ti bẹ̀rẹ̀ ìgbésí ayé burúkú ẹni bá lọ lè fẹ́ obìnrin tí ó wù ú àbálọ lè fẹ́ ọkùnrin tí ó wù ú tọkàn wọ pé kó wọn mọ́lẹ̀ jẹ wọn mọ́lẹ̀ jẹ ọkùnrin àtobìnrin èyí máa ń fẹ́ tó ṣe kínní tó wù yàn ni nítorí torí bẹ́ẹ̀ lànàbì fi ní kárakùnrin yẹn ànábì ní sóò ti wò olóhùn ò ti wò ànábì ní lọ́lẹ̀ wò fàyínnahu ahara an yudama bainakuma eléyìí ni ó jẹ́ kí ìfẹ́ kó pẹ́ ní ó jẹ́ kí ìfẹ́ kó pẹ́ láàrin yín ní ó jẹ́ kẹ́ nífẹ̀ẹ́ ara yín kalẹ̀ torí téèyàn bá ti fẹ́ tó wù ẹ̀mí rẹ̀ ó balẹ̀ téèyàn bá ti fẹ́ tó wù ara rẹ̀ ó balẹ̀ àmọ́ téèyàn bá fẹ́ ń tó wù ẹ máa jà ní nítorí pé ẹni tó ń rí yẹn kò wọ́ lóbi jẹ́ pé márèjì mi ibi tí problem ti dé nìyẹn lẹ́ni ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé wọn ò ní wo ẹni tí wọ́n fẹ́ fẹ́ ní eh, reality physical physical ipe ẹja ẹja ríra wa.